الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد المرسلين وإمام النبيين محمد صلى الله عليه وسلم وآله وصحبه أجمعين يقول الله عز وجل فإذا فرغت فانصب والى ربك فارغب هذا خطاب لكل مسلم ومسلمه وامر من الله تعالى لهم الا فراغ ابدا فاذا فرغت من عمل فابدا في عمل اخر فلا فراغ ابدا الا استجمام وتاهب لعمل اخر تقول عائشه رضي الله عنها عن الرسول صلى الله عليه وسلم هي تقول عنه قالت ولا رؤي قط فارغا في بيته صلوات ربي وسلامه عليه ويقول ابن مسعود رضي الله عنه إني أكره أن أرى الرجل فارغا لا في عمل الدنيا ولا في عمل الآخرة ورأى شريح القاضي جيرانا له راى جيرانا له يجولون فقال ما لكم فقالوا فرغنا اليوم فقال شريح وبهذا امر الفارغ ويقول الشافعي رحمه الله راسما للاجيال قاعده تربويه قال رحمه الله اذا لم تشغل نفسك بالحق شغلتك بالباطل قال الفاروق عمر بن الخطاب رضي الله عنه إن هذه الأيدي لا بد أن تسغل بطاعة الله قبل أن تشغلك بمعصيته أيها المسلم أيتها المسلمة هل يمكن أن يكون في حياة المسلم فراغ وهل العطلة عبارة عن توقف عد أيام عمرك؟ فمفهوم الناس للفراغ والإجازة والعطلة في هذه الديار أيها المسلمون مفهوم سلبي يجب تغييره إذ هذا, إذ هذا الفهم إذ هذا الفهم أصبح وسيلة من وسائل إبليس يوسوس بها للإنسان إذ أن وفرة الوقت دون عمل أيا كان يوقع صاحبه في حبائل الوساوس يوقع صاحبه في حبائل الوساوس شيطانية نعم إن كثيرا من الباحثين يرون أن وقت الفراغ عامل رئيسي في الانحرافات المختلفة كشرب الدخان والمخدرات والوقوع في الزنا والسرقة والكذب الفراغ يا عباد الله لا يبقى فراغا أبدا فلا بد أن يملأ بخير أو شر فقد دعا رسول الله صلى الله عليه وسلم دعوة صريحة إلى أن نستفيد من ساعات فراغنا قبل أن تمضي فقال عليه الصلاة والسلام اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وشبابك قبل هرمك وغناك قبل فرق فرق فقرك أخرجه الحاكم الحمد لله بني فلان أبا أسيا صلاة فأنبي ومحمد صلى الله عليه وسلم ọlọ́wọ́n ọba gbé ọ̀rọ̀ kalẹ̀ nínú alukur'anul karim ọlọ́wọ́n ọba sọ pé fa'ida faragta fansab wa ila rabbika farghab ọlọ́wọ́n ọba ní wọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn anábìnrin ọlọ́wọ́n ọba ń bá wí níbẹ̀ yẹn sallallahu alayhi wa sallam àwa náà ta tẹ̀lá nàbí náà ti wọ́ bẹ̀ ọlọ́run ọba ní tẹ́ ẹ bá parí tẹ́ ẹ bá free tẹ́ ẹ bá ní ìsinmi tẹ́ ẹ bá parí nǹkan kan tàbí ẹ bá parí nǹkan kan fáwọn sọ́bà ẹ tún lọ bẹ̀rẹ̀ nǹkan mi tẹ́ bá parí ọ̀tún ẹ bẹ̀rẹ̀ òsì tẹ́ bá parí iwájú ẹ bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ má torí pé ẹ parí nǹkan ẹ wá rò pé ẹ ti parí gbogbo nǹkan láyé torí nǹkan tá a ṣe láyé pọ̀ naam ọlọ́wọ́n bá sọ pé fa idha faraghta fansab wa ila rabbika farghab ìyẹn ni pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ yìí ọ ń sọ fún wa wípé àwọn ẹ̀dẹ́ ènìyàn a ní ìsinmi kankan láyé kò sí ìsinmi kankan láyé torí wípé tá a bá ti ń parí iṣẹ́ kan láti máa bẹ̀rẹ̀ iṣẹ́ mìíràn náà tíníyàn bá parí iṣẹ́ tẹ̀sìn bóyá ó kírun tán ni fashtagil bi'amali dunyak padà síbi iṣẹ́ ayé rẹ̀ bákan náà tó o bá parí iṣẹ́ ayé padà síbi iṣẹ́ ẹ̀sìn rẹ bákan náà tó o bá parí tó o bá gbọ́ bùkátà tí ara rẹ need bóyá bọ́dù rẹ lónìí ìdíkọ́ exercise tó o bá parí ẹ̀ tán tún padà lọ síbi nǹkan mi ò náà ní kó lọ jẹun tàbí kó lọ sinmi náà bákan náà tó bá ṣe ìparí iṣẹ́ ara rẹ yẹn ni pé tó o bá parí ntẹ́mi rẹ nílò tán tún ṣàǹfààní fara ilé rẹ bákan náà tó bá parí ní ti ara ilé rẹ nílò tán mọ́ròpó ti parí iṣẹ́ aládùúgbò rẹ náà ní ìdí nǹkan kan lọ sí nǹkan fún wa tó bá parí tàdúgbò rẹ ó tún kù ìlú rẹ tó bá parí tìlú rẹ ó kù ti stéètì ẹ tó bá parí ti stéètì ẹ ó kù ti kọ́ńtírì ẹ láwọn máa ṣe kò sí sinmi láyé naam eléyìí fi ń yé wa yí pé kò sí ìsinmi tí wọ́n ń pè ní ìsinmi nǹkan táwọn èèyàn ń pè ní ìsinmi àdàpè ni kò sí ìsinmi nínú sẹ̀ríà ìtàwọn máa pè òun náà ni ìyíṣẹ́ padà àbí ìpa iṣẹ́ padà àbí ìmúra fún iṣẹ́ mìíràn ní tí wọ́n ń pè nìyẹn nínú sẹ̀ríà. Aisha radiyallahu anha kan náà àwọn ìyá wa tó ṣe ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa yí pé àwọn ò rí ànábì njọ́ kan lé ẹ̀rí káwá sọ pé pé mo free mi ò sí nǹkan kan bí ọkàn ìta jókòó náà gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ wa ti ń sáyé tiwa yìí ẹlòmíì ò jókòó báyìí pé mo fẹ́ ṣe fàájì subhanallah kò sẹ̀sìn kò tún sáyé ẹ̀dàkùn ayé wo nìyẹn ẹ̀dàkùn ní máa ń ṣe báyìí ni wọ́n ní wọn ò rí ànábì rí sallallahu alayhi wa sallam lẹ́ni tó wá wà nínú ilé rẹ̀ tí ò wá sí nǹkan kan náà rí ara rẹ̀ ẹ ò rí kó tó wájú mà kí ló ṣe nílé ìbọ̀kàn sáwọn owó náà ni ẹ̀dàkùn ẹja sọ̀rọ̀ wa naam abdullahi ibn mas'ud radiyallahu anhu àfikà kọjá lára àwọn abúlé àwọn tó síwájú wa nínú ẹ̀sìn báwo ni wọ́n ti sáyé wọn táwọn náà bá ṣe bẹ́ẹ̀ bóyá wọn náà sùn mọ́ wọn tá a bá tiẹ̀ lé wọn bá naam abdullahi ibn mas'ud radiyallahu anhu ó ní mo kórira mo eight ẹnìkan tí ò níṣẹ́ gbogbo ẹnikẹ́ni tí ó ti níṣẹ́ òun kórira ẹ̀ yẹn ni pé tó bá yá sí pé ni abdullahi ibn mas'ud yóò fúru ẹni bẹ́ẹ̀ yóò fún ní jìyà yẹn yẹn fi wáyé pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti ń bẹ láyé tí ò ṣe nǹkan kan yìí tá pé tí ò ṣe nǹkan kan kìí ṣe tí ò ní sẹ́ pé oríṣẹ́ tó ń ṣe tàbí tó ń pawó wọlé níbẹ̀ yẹn ni pé wọ́n wá ń lo àkókò kan nínú àkókò rẹ tó fi ṣe nǹkan kan abdullahi bin masoud ló ń kórìíra rẹ̀ ná bákan náà ìkan náà àwọn adájọ́ náà àwọn justice ta nínú sẹ̀ríà wọ́n ń pè ní Shuraih ná ó ní ó rí àwọn aládùúgbò rẹ̀ níjọ́ kan tí wọ́n rìn káàkiri wọ́n fẹsẹ̀ gbálẹ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ lákòókò wa náà ti wà tipẹ́ Shuraih ó rí àwọn aládùúgbò rẹ̀ àwọn níbọ̀ ẹ̀ wọ́n kóra wọn jọ bóyá mẹ́ta mẹ́rin wọ́n sàn rìn kiri ah kí ló sẹ̀yìn tẹ́ rìn kiri Shuraih bí wọ́n lè rè bá wọn kí lẹ́ wá sí ò obi wọn lè rí báwọn wọn fún lánsà yìí pé wọn ní nahnu fi faraq pé a ti gbọ́lùdé òórí nǹkan ọmọ rẹ mọ́jẹ́ kó fẹsẹ̀ gbálẹ̀ lásìkò ọ̀lìdè ìwọ gangan náà tí wọ́n fún ọlọ́lìdè yìí kí sígbẹ́ náà máa rìn kiri wọ́n ní ọmọ wà síbi iṣẹ́ tọ̀hún ni lọ establish iṣẹ́ míì ní tí wọ́n fún ní ìsinmi sí nìyẹn àṣọrẹ́ ọ̀rọ̀ àwọn ará àdúgbò rẹ̀ yẹn tí wọ́n fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ẹgbẹ́ wa náà sí ń ra àwọn ọmọ tí ń rìn kiri láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn táàtò máa rí wọn sí nìsín ilé kan náà ni wọ́n sì ti jáde wọn sọ pé wọ́n máa rìn kiri tí wọ́n bá lọ sílé ẹ̀kọ́ wọ́n ní ẹ change iṣẹ́ wọn ẹ fún wọn ní ẹ kàn wọ́n change environment lásán ni kó wọn sinmi kú láàyè kan lọ bẹ̀rẹ̀ sí láàyè mìíràn ní túmọ̀ ẹ̀ nìyẹn ṣàṣọrẹ́ yà orí àwọn yẹn ọwọ́ àbí wọn léèrè pé kílẹ̀ ń wá kiri kílẹ̀ ń rìn kiri báyìí sí wọ́n ní à ọ̀ òrí wáyìí Ah, àwa tá a ti ṣiṣẹ́ bí ẹni máa kú láti bí ìbẹ̀rẹ̀ ọdún wọ́n dẹ̀ fún wa ní sinmi afẹ́ ṣe fàájì ẹ̀mí wá yín wọ́n sọ bá fún ṣòrẹ́ ẹ wá wo èsì tí ṣòrẹ́ yìí fún wa ṣòrẹ́ yìí ní wàbí hàdà omero alifari sí ní tíwọn ẹni tó bá ní sinmi ọmọ ẹ̀ sí lẹ́yìn wá ń ṣe ní tíwọn ẹni tó ní sinmi ọmọ ẹ̀ sí ni bí kọ́ lọ sí nǹkan míì kó fi ní okun àtagbára àti bẹ̀rẹ̀ sẹ́mìíràn náà bákan náà ìtìyàn fi lo ayé ènìyàn tí wọ́n fi gbádùn ayé inú ẹ̀kọ́ ènìyàn ó ní idha lam tusghil nafsaka bil haqq tó o bá ti lè lo tó o bá ti jẹ́ kí ẹ̀mí rẹ bísí pẹ̀lú tó dára ẹ̀mí rẹ tó o jẹ́ kó occupy pẹ̀lú àwọn nǹkan tó dára ó ní kọ́ ọ lọ mọ̀ pé shaghalatika bil batil nǹkan opposite àtòdìjẹ́ ní tó dára yẹn òun náà lẹ́mí rẹ̀ ọgbà o lọ́wọ́ pé ẹ̀mí ènìyàn ó ń sọ fún àṣírí ẹ̀mí ló kò gbọ́dọ̀ má ṣe nǹkan kan ní ọlọ́run ọ̀dá ẹ̀mí àfi tó bá ti kú lókù ó kú ọmọbẹ láyé ẹ̀mí wa ń bẹ lára rẹ ọwọ́ ẹni mo fẹ́ mo fẹ́ lọ bí iṣẹ́ kankan lọ́wọ́ mọ̀ pé tó bá ti lè ṣe iṣẹ́ kankan yẹn lọ́wọ́ mọ̀ pé ṣe ìtọ́ àná ojókòó mẹ́ yọ bẹ̀ oníṣẹ́ mi àwọn yorùbá náà gbà wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ náà ni èṣù má bẹ̀ níṣẹ́ wọ́n gbà yẹn bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ tó o bá ti lè jẹ́ kó bísí pẹ̀lú ní dára yóò bísí pẹ̀lú ní dára ìrẹ́ mùsùlùmí lọ́kùnrin ìrẹ́ mùsùlùmí lóbìnrin jẹ́lọ́ wa rọrùn fún mùsùlùmí tó ń jẹ́ mùsùlùmí tó lòun tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ wa lẹ́tọ̀ọ́ sí kọ́ máa sọ yí pé àníṣẹ́ lọ́wọ́ àbí afrí àsìn kankan báyìí so bisi báyìí àbọ̀ bisi, gbogbo ìgbà tí wọ́n bá kọ́ ọ̀lẹ́ tí wọ́n bá pé so bísì máa sọ pé mo bisi. ṣùgbọ́n kí ló fẹ́ máa ń pè mí ò bísì mi ò ṣe nǹkan kan ẹranko ni ò ṣe nǹkan ẹranko kan ń ṣe nǹkan àfi tó bá sùn lókù ó lè rí ẹranko kọ́ máa ṣe nǹkan ẹni tó bá léwu rẹ́ ńlẹ̀ náà máa tó bá sùn lókun tí ó bá ti sùn yóò máa rìn kiri tí ó bá rìn kiri yóò wá ògiri kan tó fẹ́ fara họbẹ̀ yóò sá ṣe nǹkan kan yẹn ni pé ọmọ ènìyàn tí wọ́n bá bèrè pé kí ló ń ṣe tó bá ní mo firi mi ò ṣe nǹkan kan ewúrẹ́ gan san jùlọ nìyẹn sọ nípa báyìí mùsùlùmí kò máa sọ yìí pé mo firi ọ̀ gbọ́dọ̀ torí pé ànábì wa alayhi salatu wassalam ó ti sọ ní tá a máa fi dín ibi àgbàtà bá firi ó ti sọ fún wa ẹ̀yìn ni pé èèyàn máa ní freedom èèyàn máa ní free èèyàn máa ní free nínú ẹnu iṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ free nínú ẹ̀mí rẹ̀ ọ̀gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lọ́ntì ẹni tí tó fi kú láyé náà eléyìí téèyàn bá ń sọ yí pé tábáwá gbé yẹ̀wò ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ìtumọ̀ holiday lọ́dọ̀ àwa ẹ̀dá lọ́dọ̀ àwa èèyàn láwùjọ tá a wà yìí holiday ló pe ní o lárúbáwá ó pè ní faragu ní o ó pè ní ìjáza ní o ó pè ní ọtúlà ní o tá a bá gbéyẹ̀wò láwùjọ wa yìí a ó rí pé ìtumọ̀ tó jẹ́ negative ni kì í ṣe ìtumọ̀ positive làwọn èèyàn fún àwọn tí wọ́n sì mú ìtumọ̀ ọlídé wánú ṣẹ̀rí àti wa wọ́n fún ní ìtumọ̀ tó dára ṣùgbọ́n àwọn aláwùjọ wa yìí ìròrí àwa ẹ̀dẹ́ ènìyàn láwùjọ wa yìí ìtumọ̀ tí ò dára fọ́lídé ẹ pé kí n sáwò màá sáwò fún yín òun náà ní wípé ọ̀pọ̀lọpọ̀ wá rò pé ọlídé yẹn ọ kí máa ṣe ń tọ́ba wò mí káàkiri ìtumọ̀ tí ò dáa ni ìtumọ̀ tí sẹ́rí àfọ̀nkọ́ nìyẹn torí pé tọ́wọ́n bá ti lé sebáàni ó ti sílẹ̀kùn fún ṣèitán torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe research ń wádìí ìmọ̀ jáde pé kí ni kọ̀ sílé kí ni kọ̀ sílé lórí ilẹ̀ ayé wọ́n wá wádìí pé kí ló kọ̀ sí àwọn ọmọ ìta yẹn kí ló bí kí ló bí àwọn ọmọ tí ń mugbó yẹn kí ló bí àwọn olè tó ń jalè yẹn kí ló bí àwọn alágbèrè kí ló bí àwọn ọmọ tí ò nítumọ̀ láyé yẹn kí ló bí àwọn jàǹdùkú ayé wọ́n wá díẹ̀ pé n tó bí jù ni pé wọ́n firi wọn ò níṣẹ́ wọn à bìsì ìwọ sọ́ra ìwọ òbí tó lọ́mọ lẹ́yìn ìgbà tó bá sọ́ra rẹ tán lọ́mọ pé ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tá à ṣe táwọn náà tún ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ sí pé ọmọ wọn yàyàkuyà látara holiday ó sì tọ́mọ rẹ̀ níwèé àti kéwú ṣùgbọ́n tó bá ti lọ́lídé báyìí yóò fi wọ́n lẹ̀ àsìkò họ́lìdé yẹn ni wọ́n di nǹkan tí ọ̀dà tí wọ́n dà ọmọ rẹ ti ń jalè wádìí dáadáa òun yìí jalè ní skul tó bá jalè ní skul ojú òtì kò ní jalè nílé kí tó bá jalè nílé kí ojú òtì kò ní jalè nínú ilé lọ́dọ̀ rẹ náà ó ti mọ̀ pé wàá mọ̀ lọ mọ̀ pé àsìkò họ́lìdé ti ń rìn rádaràda káàkiri yẹn lóko gang ló fi di ti ń jalè ọmọ rẹ ti ń fa sìgá tí ò fa ní sejú ẹ tí ò fa ní kò lè fa ní skul kò lè fa nínú ilé nígbà tí bá ń kọ́ rẹ̀ káàkiri lásìkò họ́lìdé ìgbà náà ni ó kó ní ó dẹ̀ ti mu sìgá ọmọ rẹ tó di bàbá onígbó nísìnyí tó yẹ pé onígbó ni ohun ẹ ti kẹ̀ ó ti dàbí ohun ẹranko kí ló fà igbó nìyẹn kí ló fà tó fi mú gbó àsìkò ọlẹ́dẹ́ yìí ẹ sọ́ra ẹ jẹ́ ká sọ́ra wa náà bákan náà ẹlòmíín rí i pé ọlẹ́dẹ́ wà fún ká sùn kásá máa sùn ni ọmọ pé tọ́ bá ti sùn ju nọ́ọ̀mà tọ́lọ̀ ń bá ní òsùn lọ yóò kó bá làáfíà rẹ̀ náà ó ní iye òsùn wọn tí à ń gbọ́dọ̀ sùn ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn a ti tọ́jú àwọn èèyàn tó pọ̀ tó jẹ́ sí pé oorun lọ́fà sábà bí àìsàn ti ń ṣe wọ́n tí wọ́n sì mọ̀ eléyìí wá ó ní ẹ̀dá kùn jojúmọ́ ló mọ́ lálà tí ò dáa tọ̀hún náà wá ó ní jojúmọ́ ló mọ́ lálà tí ò dára tòkè náà ní aláwọn ò tiẹ̀ yé wọn mọ́ wọn ò tiẹ̀ mọ́ túmọ̀ àlá kátàkátà báyìí lòun ńlá ọ̀pọ̀lọpọ̀ ń tá fi tọ́jú wọn náà ni pé a máa ń bi wọ́n léèrè pé wákàtí mélòó ló fi ń sùn lójúmọ́ tí mò ń sọ yìí ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi tàbí tó tún máa gbọ́ padà o lè tọ́jú ara rẹ̀ náà látara rẹ̀ kò sí nǹkan kan tá à ń hide nínú sẹ̀ríà Islam tó bá jẹ́ pé yọ́sọ̀ àwọn mùsùlùmí láǹfààní ọ̀pọ̀lọpọ̀ wọn tá a bá bi wọ́n léèrè pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní nǹkan kan ò ṣe o yóò gbé wá nígbà yìí pé àìdákan ẹ gbà àti káàrò wo ni wọ́n máa ṣe ẹ dákan irú kí lóun lè ṣe tó wọn fi ní lálàtí ò dára mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní tó bi ni wípé tá a bá bi wọ́n léèrè wọ́n máa ń fọ́ọ̀lù lọ tẹ̀sí ẹ o tàbí kó béèrè ẹni tó ti ṣẹlẹ̀ sí wò pé kí ni máa ń fa àlàkálà lójú oorun kí ni máa ń fa ìrìkú lójú oorun oorun rẹ kọjá ń tó kó sọ yẹn ẹni tó ṣe wàhálà títí nǹkan bíi náírà alẹ́ tó yẹ mọ̀ pé wọ́n tún jí kìyàmù lẹ́yìn láago mẹ́ta ó wá sùn ní nine to three kò lè lára kankan yóò sùn dáadáa aláàtì ọjẹ́ tiẹ̀ ṣùgbọ́n ó sùn látàgò mẹ́jọ mẹ́sàn-án alẹ́ ó sùn di aago mẹ́fà tipátipá ló fi ká sùn báà o tún kú lásán bá o tún tún bẹ̀rẹ̀ padà second round o tún sùn dibi nine ebi ló jẹ ọ mú o tún jẹ ntán o tún ní yes ẹja jókòó ti tv lẹ́yìn lónìí níwájú o tún jókòó ti tv níwájú o tún wò ó tó ti di nǹkan bíi eleven o tún sùn bẹ́ẹ̀ náà o tún dẹ̀yìn oúnjẹ ọ̀sán o tún sùn bẹ́ẹ̀ náà lọ́mọ pé ọmọ ta wọ̀nyí wọ̀nyí nígbà tó bá fẹ́ máa jí padà ni torí pé o ti jẹ kọjá ní tíṣẹ̀rí àná ọ̀jẹ̀ wọ́n náà sì máa pè téèyàn bá jẹun yó púpọ̀ ká lè rìn mọ́ bẹ́ẹ̀ náà ni téèyàn bá sùn púpọ̀ náà kò ní gbádùn mọ́ ara rẹ̀ ò ní gbádùn mọ́ bákan náà ẹ̀mí rẹ̀ ò ní gbádùn mọ́ nípa báyìí ìsinmi tí wọ́n ń pè ní ìsinmi kì í ṣe bí ká lọ máa ṣe ìntòwò wa náà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá fi ìlànà tá a máa rìn fún wa wọ́n fi lélẹ̀ fún wa tá a fi gbádùn ọlídé wa tá a fi gbádùn ìsinmi wa tá a fi mọ̀ pé kò sí ìsinmi láyé wọ́n kàn ní ká change iṣẹ́ ni ká change environment ni ká change subject tá à ń kọ́ ni ká change irú ibi tá à ń lò ni ààyè tá à ń lò náà wọ́n ní ká ṣe wọ́n sọ fún wa yí pé ká gbà pé àṣẹ nǹkan kan àbá wúlò lákòókò báyìí abẹ́lẹ́ àwọn ọba kó ṣe tá a gbé láǹfààní fún wa. alhamdulillah wa sallallahu wa sallama ala abdihi wa rasulihi muhammadin wa alihi wa sahbihi ajma'in anabi wa alayhi salatu wa salam wọ́n gbé ìlànà ńlá kan kalẹ̀ fún wa wọ́n ní nǹkan márùn náà lọ́mọ ènìyàn ni ìfurasí yóò sì lò nílòkulò nǹkan márùn lọ́mọ ènìyàn wọn kì í furasi nǹkan márùn yìí tí wọ́n fi lò tí fi bàjẹ́ tán nígbà nǹkan márùn yẹn bá ti wá bàjẹ́ tán nǹkan márùn yóò wà rọ́pò nǹkan márùn yẹn padà alákọ̀ọ́kọ́ nǹkan márùn yìí nǹkan tó yẹ wa ni márùn ẹlẹ́ẹ̀kejì nǹkan tó yẹ sí pé kò sí bẹ̀ fún wa mọ́ yìí Ànábì alayhi salatu wassalam sọ nǹkan márùn yìí bí ti ni wọ́n ń sọ èyí tí ò dáa rẹ̀ náà wọ́n wá ní kí tí ò dáa yẹn ó dẹ̀lé escape tí ò dáa yẹn náà bọ́ bá ti rí ní tó dáa yìí ọgbọ́dọ̀ rí ní tí ò dáa bẹ́ẹ̀ ní tó jẹ́ ni ibi ọ̀pá ọ̀nà yẹn ẹni tó sùn yóò jì náà ni náà báyìí ni nǹkan márùn yìí tí mo fẹ́ sọ fún yìí tánàbí fẹ́ sọ fún wa yìí sallallahu alaihi wasallam wọ́n ní ká lò dáa tó bá ti lò dáa márùn-ún yòókù tí ó yẹ sí pé òun náà ni yọ tẹ̀lé márùn alákọ̀ọ́kọ́ lẹ́yìn bí bí ọkọ̀ railway ni ọkọ̀ train ni náà wọ́n so mọ́ra wọn ni márùn àkọ́kọ́ yìí yóò wọ márùn ẹ̀kejì yóò wọ lẹ́yìn márùn àkọ́kọ́ yìí wọ́n ní ká sọ lò dáadáa tábà ti sọ lò márùn ẹlẹ́ẹ̀kejì kò ní dà wá láàmú máa wò ó ẹni tí ó ti sọ márùn àkọ́kọ́ lò ó ní ó máa sọ márùn ẹlẹ́ẹ̀kejì tó bá sí pé o ti ń sì í lò bọ̀ tẹ́lẹ̀ tó bá báyìí lọ change o kọ́ sì jẹ́ ká àbámọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń fẹnu funfun ṣe wàhálà káàkiri kò lórun dúdú dáadáa yẹn o ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tòṣì káàkiri tọ́lẹ̀ ti lówó lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò lówó rẹ̀ dáadáa yẹn o tó bá lò dáadáa yẹn kò ní dòṣe yìí àhádìsì yìí tá a fẹ́ kà yìí ó fi yé wa yìí pé tọ́lọ́run bá ti dé kì í pòun ò dé mọ́ tọ́lọ́run bá ti fún yàn kì í pòun ò fún yàn mọ́ ìwọ ló pé mi fẹ́ inú kó o fi wa sọ tàbí kó o fẹnu sọ tàbí kó o fi ìṣe sọ fún ọlọ́run ọba anábì alẹ́ sọlá tó wọ sẹlẹ̀m wọ́n ní ká lo nǹkan márùn-ún tí ń bọ̀ yìí dáadáa kí márùn-ún mi-ín tí ó rọ́pò ẹ̀ tó dé alákọ̀ọ́kọ́ wọn ni ká lo gbèsè ayé wa dáadáa kíkó tó dé ntọ́ba kú tọ́ba jẹ̀ka àbámọ̀ kú láyé kò láyé ẹ̀dá yẹn ẹlẹ́ẹ̀kejì wọn ni ká lo àlàáfíà wa dáadáa kí àìsàn ò tó dé kò sẹ́ńtì ò ní sick kò sẹ́ńtì mẹ́tì ò ní sick ìgbàtọ̀ lálàáfíà yìí tọ́ba lò dáa táìsàn ọba wa ọ̀nà tí máa fi gbà dààmú ẹlẹgbẹ́ rẹ kò ní dààmú tiẹ̀ bẹ́ẹ̀ torí pé o làlàáfíà rẹ dáadáa ló fi jẹ́ sí pé bá mú ẹlòmíì tó wú mọ́lẹ̀ pátápátá kò lo àlàáfíà rẹ dáadáa ni ó lò kọjá bó ti yọ máa lò ló fi jẹ́ sí gbogbo ẹ̀ ló sọ̀wọ́n kéèyàn gbéra ní bíbà pé mo fẹ́ rìn mo fẹ́ máa rìn níjojúmọ́ láti bíbà yìí lọ sí ọdẹ òmu ó lè rìn bẹ́ẹ̀ ẹ filẹ̀ ọjọ́ alẹ́ ń bọ̀ nígbà tó bá dọjú alẹ́ ẹ rí bí ó ṣe dà gbogbo àwọn ìyá tí wọ́n máa kiri ọjà káàkiri ní ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá dàgbà tán báyìí ọrùnkún ni wọ́n máa wọ ọrùnkún kiri lẹ́yìn ó ti rìn rìn tí ó yẹ kó rìn ó ti rìn kọjá nọ́mà tó yẹ kó rìn bẹ́ẹ̀ náà ẹni tí ń wo tó ń ranjú mọ́ kọ̀ǹpútà gbogbo gbà gbogbo twenty four hours ẹ̀ iwájú kọ̀ǹpútà lọ́wọ́ ẹ sọ fún un pé o ti kọ lẹ́tà sí àìsàn kínú àìsàn ojú alẹ́ gbogbo nǹkan tá a bá ti lò dá lásìkò tá a ní lọ́wọ́ á sọ fà ìpadà o anábìnrin sọ fáwọn fún wa o gbogbo ọ̀rọ̀ èyí ọba gbogbo gọ́fúmẹ̀ntì òwì bó ṣe bá wa individual òwì bẹ́ẹ̀ náà lọ́ba gọ́fúmẹ̀ntì òwì nàìjíríà ìyá tá à ń jẹ ìyá ló ń tọ́lọ̀ fún wa dáa tá a bá lò dáa àyè máa jìyà báyìí bẹ́ẹ̀ ni gbogbo ẹnìkan kan wa náà na anábì alẹ́ sọ́dọ̀ àti wọ̀sẹ̀lám wọ́n ń tẹ̀síwájú fún wa yí pé ká lo àlàáfíà wa káìsàn tó dé àìsàn gbọ́dọ̀ sí ọ ṣùgbọ́n bí ó ti sí ọ yàtọ̀ síra wọn ni ẹni tí ó bá lo àlàáfíà rẹ̀ dáadáa àìsàn tí ó ṣe yóò wo mọ́lẹ̀ níwòkú òní mọ́tọ́ bá lo àlàáfíà rẹ̀ dáadáa bí ti máa ń sàwọn èèyàn ní nọ́mà ni ó ṣe ṣe wọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kan tí wọ́n ní ká sọ́ra fún wọ́n fara ọkọ̀ kẹ́kọ̀ọ́ bọ́lá sókèlèkè lo àkókò sẹ́mi rẹ̀ kó di pé wà bísí lò dáadáa àsìkò sinmi rẹ lò dáa ìwọ bàbá lásìkò sinmi rẹ dáadáa kì í sọlí títà ń gbà yìí nìkan lásìkò eh, third term first term second term ìyẹn kọ́ nìkan ọjọ́ alami ọjọ́ saturday and sunday tí wọ́n fún alálùdé yìí ẹlòmíì saturday and sunday rẹ̀ báyìí orin ni ó fi gbọ́ látàárọ̀ dalẹ̀ yọkàn jókòó ni yóò tún wá yí kíní sókè yóò máa disturb ará àdúgbò kí lẹ́ ń ah, ọmọ pé ní weekend ni tí ó sọ fáwọn èèyàn ó lọ́lódé rẹ̀ dáadáa o lo àkókò sinmi rẹ̀ dáadáa kásìkò tó bìsì òtò yẹn ni pé tẹ́nìyàn bá lo àkókò sinmi rẹ̀ dáadáa àsìkò téèyàn máa ń bìsì bá dé kò ní ba tiẹ̀ jẹ́ owó tó máa ṣe nǹkan mìíràn másìkò táwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ bá bìsì ha ah, bó lẹ ti ń ṣe mo plan ni mo plan tèmi dáadáa lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá ràn mí lọ́wọ́ náà bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa yìí mọ̀jà wò pé wọ́n gbalódé náà nìyẹn wọ́n máa ṣèrànù kiri mọ́nítọ̀ àwọn ọmọ gbogbo bá ṣe áńdù àwọn ọmọ ẹ̀ lásìkò ọlídé gbogbo ẹ̀ náà ni àwọn onímọ̀ ti ṣàlàyé ẹ̀ níbàámu tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ àti ní tí ànábì wa alayhi salatu wassalam tí wọ́n gbé kalẹ̀ ẹlòmíì lè máa wò pé mi ọmọ bí máa ti ṣe skul nìkan náà mọ̀ mọ̀ pé mọ̀ lè fọmọ mi sí àtìlẹ́ kéwù wọ́n dẹ̀ ti fi wọ́n síbẹ̀ wọ́n ti gbọ́lódé lọ́tún wọ́n ti gbọ́lódé lọ́sì kí wàá ní máa fi wọ́n ṣe iṣẹ́ mi ọ̀dẹ̀ jẹ́ mọ́ kí máa kó wọn lọ síbẹ̀ báwo ni máa ti ṣe bó ti ṣe ànábì sálà ayé sallallahu alaihi bó ti ṣe àwọn onímọ̀ sálàyé ẹ̀ gbogbo àlàyé yìí a máa gbọ́ padà má yìí ò lè ṣe fún wa lẹ́nìí náà nípa báyìí àkókò tá a bá lọ́lọ́dé yìí abọ́lọ́lọ́dà kódà àkókò ọlẹ́dé yìí lẹ́lòmíì fi di tó dì láyé òní wọn ni bàbá kan ń bẹ ó ti kúrò láyé mẹfẹ dárúkọ ẹ ó di bó owó padà tó kúrò láyé ó ní skul òun lọ ó ní ṣùgbọ́n sátọ̀dé sànńdé táwọn bá ti káwọn tó gbọ́lódé sátọ̀dé sànńdé wọn máa lọ sí nǹkan kan tán bá tún wá lọ́lùdé iṣẹ́ yẹn náà ní pípọ́n ọlọ́mọ ẹ̀sìn ó ní lónìí olónìí yìí òun ò fìwé yẹn jẹun mọ́ iṣẹ́ tó ń fàṣìkò ọlùdé kọ́ ní kékeré àti sátọ̀dé àǹsàndì tó ń fi ṣe olóhùn fi dè yẹn padà àkókò tẹ́ ń wò tí ń lọ lásán yìí ẹ mọ̀jà wọ̀ níran ọlọ́run ọba yóò bí wálé rẹ̀ náà nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ nítọ̀ onírànlá àkókò wa kò yẹ kárí mùsùlùmí kó jókòó níwájú ta ẹ̀ kó wá jókòó lórí àga sàgbẹ̀dọ́ba kó wá nasẹ̀ báyìí pàmò abilé àfi tó bá ń ka koran rìn bẹ́ẹ̀ lóko tàbí tó ń ṣe subhanallah ṣùgbọ́n ojókòó ń bẹ̀ lásán ó sin lọ́hùn ó tún ṣètò ayé rẹ̀ ìwọ́n ti ẹranko ti dáa ju ọ lẹ́nu yẹn torí pé ẹranko ò sí tẹ̀sìn ó ń ṣe táyé tiẹ̀ ni ọ̀ wá ṣe táyé ò sí tẹ̀sìn lásìkò tó wà kódà ẹlòmíì yóò pé mo fẹ́ àwọn alábẹ́ ọdán lábẹ́ lórí ta kínní kan ẹlòmíì wọ́n mọ̀ lọ pàdé ń bẹ club wọ́n lọ waste àkókò gbèsè ayé wọn ṣòfò táwọn èèyàn sì ń di nǹkan láwọn àkókò tí wọ́n ń waste dànù yìí so nípa báyìí ẹ jẹ́ ká ṣọ́ra anabi alayhi salatu wa salam wọ́n tẹ̀síwájú fún wa wípé wa shababaka qabla haramik àsìkò youth wọ́n ní kò lò dáa kò tó dàgbà àwọn bàbá tó hewu lórí kọ̀ọ̀kan yìí táwọn wò yìí àwọn náà ti ṣe bíi ti àtẹ̀yìn náà rí gbogbo àwọn ọmọ kéékèèké yẹn àwa náà ti ṣe bẹ́ẹ̀ rí bá a ṣe lò tó náà lẹ́bàá wà yìí tá a bá ti lò dáa ẹ bá ẹ bá àyàn níbi tí ò dáa náà lo àkókò ewé rẹ kó tó di pé àgbà ó de o ànábì ń sọ fún alayhi salatu wa salam pé a ní láti mọ́nítọ́ àwọn ọmọ kéékèèké àwọ̀ ọ̀dọ́ àti máa fojú kéré wọn àti máa pé kò tí máa ń tọ́ yẹ ìgbà wo ní tó wá máa ń tọ́ yẹ tí ọba máa láti dà ẹ̀ tí ń bọ̀ bá tó ewu lórí ní tó máa ń tọ́ yẹ ẹ̀yin òbí ẹ ṣọ́ra o ẹ má jà waste àkókò àwọn ọmọ wa ṣòfò ẹ jẹ́ a máa mú wọn lọ sí gbogbo àyè tá a bá ń lọ ọ̀rọ̀ àlàyé yẹn yóò máa bá wa padà ẹlẹ́ẹ̀karùn-ún tànàbí sọ alayhi salatu wassalam ọba yìí tó bá ní wú lọ́wọ́ ọba wa ó ní wá ghinaka qabla faqrik ó ní ká máa lo ọ̀rọ̀ tọ́lọ́run fún wa kó tó di pé òsì ó dé ìyẹn fi wáyé pé kò sí ní bó ti wulẹ̀ kó sàn tó àbí kó pọ̀ tó yóò dà láwọn àkókò kan kódà àwọn olówó tó lọ bá wọn gbà míì wọ́n ṣàlàyé fún wọn pé a máa dá o ṣùgbọ́n yìnyín ò ní mọ̀ pọ̀ dání àwọn làwọn mọ̀ pé ọ̀dà wọ́n wà nílé bàbá àrísí kọ́lá àlàó ń jọ kan wọ́n ní ha ẹjẹ́ sòdúrà ọ̀rọ̀ fún yín o a manage ni o láti bí ten years ago a manage ni o ẹ wọn sọ wọn ò lè sọ gbangba ayé wọn ni a manage ni o láti bí ten years ago ọ̀dà nìyẹn kí ni wọ́n ń jẹ nígbà tó dá nígbà tó ti lo ìgbà tó wà tó bá ti lò dáadáa kò ní í dá tán fún ọ tọ́ bá rólówó kan tó dẹ́ntì gbálẹ̀ kiri padà kò lo ọ̀rọ̀ rẹ̀ dáadáa ni anábì lọ sọ lè fún wa àrí sọ́rọ̀ àti wọ̀sánà tó bá rán lọ́pọlọ pípé kan tó di ẹni tí ò wúlò mọ́ láwùjọ lọ́mọ pé kò lọ́pọlọ pípé rẹ̀ dáadáa ni gbogbo ẹnìkan ni tó bá rí pẹ̀lú orí ọlọ́run ọba kan tó rí yẹn bá kú lọ́wọ́ rẹ̀ kò ló dáa ni o wọ́n rí iná kakọ́ bìlà fàkọ̀rì yẹra rẹ o gbogbo ẹ̀mú tọ́lọ́wọ́n bá fún ọ kọ́sẹ́ tọ́lọ́wọ́n bọ̀ fún ní tiẹ̀ gbogbo ẹ̀mú tọ́lọ́wọ́n bá bá fún ẹ lò dáa tó ti lò dáa àsìkò tí ọ̀dà bá dé ẹnìkan kan ò ní mà ìwọ nìkan ló mọ̀ pé kò tí ì pọ̀ báyìí tàbọ̀ dá díẹ̀ tó wáyé pé ten million ní wọlé fún ọlọ́dún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó di bí five million àwọn èèyàn ò ní mà ìwọ lọ́wọ́ lọ́kàrà rẹ torí pé o ti dí ọ̀pọ̀lọpọ̀ ààyè tí wọ́n ti lè mà lásìkò tí owó ń bẹ lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ̀ ń fún wa àlàáfíà wa ọ̀dọ́ wa àti bákan náà ìgbésí ayé wa àti ọrọ̀ tọ́lọ́wọ́n ọba fún wa abẹ́lẹ́wọ̀n ọba aláìní jùlọ kó ṣe ìta àgbọ̀ àti sí àsọ̀látò lọ́pọ̀lọpọ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti fún àwọn ará ilé ẹ̀ àti fún gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tá a bá tẹ̀lé ìlànà wọn àbẹ̀lọ́wọ̀n ọba pẹ̀lú àánú ẹ̀ àti ògo ẹ̀ àti ìbùkún ẹ̀ àti dáadáa rẹ̀ tí máa ń ṣe fáwọn ẹ̀dẹ́ kò sì dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ẹni kọ̀ọ̀kan wa táwọn múra pé àwọn ọmọ wa wọ́n ń ṣe ìparí ẹ̀kọ́ kan báyìí ọlọ́wọ̀n ọba amúra báyìí pa àparí ẹ̀ ìmí ìta bàbẹ̀rẹ̀ náà dáadáa tá a fi parí ilé náà ní kọ́lọ́wọ́n bá jẹ kó jẹ́ ká fi bẹ̀rẹ̀ tuntun mìíràn gbogbo àwọn ọmọ náà tí wọ́n máa lọ lé ọlọ́run má jẹ́ kí wọ́n lọ fún ikú má jẹ́ kí wọ́n lọ fún àìsàn má jẹ́ kí wọ́n lọ fún àdánwò ọlọ́run ọba bá wa lékún dáadáa fún wọn nígbà tí wọ́n bá tún padà wá àwọn òbí náà nígbà tá a bá tún padà wá kó tún lékún dáadáa tiwa náà àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ máa kíyèsí àwọn ààyè kọ̀ọ̀kan wà tí máa lámì tí a máa mọ́nítọ̀ ọlọ́run ọba ààyè tá a wà yìí àti tí gbogbo àwọn mùsùlùmí bá wà tá a bá ti ń gba ọdídé tàbá à ń yẹra díẹ̀ lákòókò kan tá a bá tún máa padà wá ìwọlọ́wọ́n ọba jẹ́ ká máa lékún dáadáa sí ni má jẹ́ ká dínkùn dáadáa gbogbo aburú tó bá wà lọ́dọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó túká nígbà tá a bá pàdé padà kó ti bá a mú aburú náà kú ọlọ́wọ́n ọba gbogbo ẹni tó sì ń dà láàmú bá ní mú òsìkò nínú gbèsè ayé ẹ gbogbo ẹni tá àìsàn ń dà láàmú bá ní mú àìsàn kó nínú gbèsè ayé gbogbo ẹni tí àìnífọ̀kànbalẹ̀ ń dà láàmú bá ní fi ìfọ̀kànbalẹ̀ rọ́pò ẹ̀ gbogbo ẹni tí nǹkan kan sàn sa lọ́gbẹ́ nínú ọkàn bá wa ní mú ọgbẹ́ náà kúrò fún ọlọ́run ọba gbogbo àwa tá a wá ń dunnú lọ́nà kan àbọ̀nà kejì lórí orí ọlọ́run ọba tó ṣe fún wa oore náà má sọ di fún wa ọlọ́run ọba wa akhiru da'wana anil hamdulillahi.